والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله ẹni ọba dẹ́dà láti bàmà jẹ́sẹ̀ fún gbogbo wa àǹdúkọ́ ọ̀dọ̀ ọba dẹ́dà a sì ń bẹ̀ nínára ní kẹsì rẹ̀ níjọ ọba pàdé rẹ̀ kọ́mẹ́dì kọ́wé ní àtẹ̀yìn kó múlẹ̀ mú fún jẹ́mọ́ra jọ́nkẹ́ wa pé a kú ìgbàlejò àfáwà àgbà àwọn náà ni àṣẹ́ì alfadil àdọ̀któr dr torí ẹlùmínú mẹ́rọ pé lọ́gbàwà rẹ̀ ní dr dr lukman idris pekoni tí wọ́n fi ìlú àkúrẹ́ ṣe ààyè dáwà wọn tí wọ́n jẹ́ ọmọ bíbí ẹ̀dẹ́ ọba dẹ́dàjọ́ ọ̀dẹ́ kárí wọn pẹ́ ohun táwọn náà bá wù ìrẹ́kẹ́ lórí mímbàrí bí màlẹ́ká kọ̀lọ́kọ́ wa ń jẹ́ òkè ìsáàjẹ̀ ní o àti ẹ̀kọ́ rẹ̀ o kọ́lọ́ ọba dẹ́dà kọjọ́ ọkọ́ dàpọ̀ kó di arí wọn pẹ́ o nígbà tí àfà mi kọ́ wá dé tọ́lọ́ wọn wà kẹ́ni àti kòkó síkù ó sọ pé àgbò mímbàrí bí ọlọ́ ti tó tí ẹ̀ tí ẹ̀ jọ pé kò ní kan kí lábàá wá wíwájú yín ọba dẹ́dà wá jọ wá dàpọ̀ mẹ́jẹ̀ kí mò ń lè ilẹ̀ jama'a yìí tí ìsá sọ̀rọ̀ ìmúgbàrí nǹkan kò ẹjá pé kèsì nǹkankan ìsáàsù kó gbò wá sí ìmújọ pọ̀pọ̀ ó wá sí ti bímọ orí káàdì tó rọ́lọ́ ń síṣẹ́ bàbá wa kù àtọ̀mọ̀kọ́ ń jẹ́ kárí wọn pẹ́ wọ́n wá lọ fún bàbá oníbàmí tí ẹ bá fẹ́ mọ́ ẹgbẹ́ wá sí wá sí àfá ìyẹn mọ́ ẹgbẹ́ ń wà sí làwọn náà tí ó sì mọ̀ fún tí bàbá ń gbọ́ bàbá ọ̀gbọ̀ lágbọ̀yé ó wá ní mi mo fẹ́ kẹ́ ẹ̀mọ̀ fẹ́ ń ọmọ nínú wá sí ẹ̀mọ̀ ẹ̀gbọ́ bàbá bàbá wá àdúrà ìjọ náà fún mi ah, bàbá mo ti ní à ah, ń kí àfa ìjọ mo bá rí ah, ni mo ní oúnjẹ náà ìtẹ̀ tó jẹ jẹmọ́ àwọn òfin ẹ̀sẹ̀ kakọ́kọ́ ti ẹlọ́run ní sẹ́mà ju mojómojó lọ foríbalẹ̀ ní foríbalẹ̀ iná ọlọ́dẹ́ fún gbére ọlọ́njọ́ wọ́n rà ní kẹsì rẹ̀ dọ̀tọ́ tí ó bá lẹ́yìn bí sì pé àwà tó ń tọ̀wẹ̀ lẹ́yìn ni kí n zẹ́ ti bẹ́rẹ̀ láwà ríje látàkùnrin ti wáyìí ó lè jẹ́ kò ní lọ ó jẹ́ ọlọ́mọ bá ní kíyèsí wọn èmi máa fẹ́ kúrò lọ́pọ̀lọpọ̀ pé dọ́tọ̀ ẹ̀ máa sinmi ẹsáfàwà ilẹ̀ káwà ọjọ́ orí ti agbé tí ń bá lẹ́lógún ọdún díẹ̀ ní báyìí so ṣùgbọ́n èyí ẹlẹ́bọ́tì ẹlẹ́bọ́tọ̀ wọ́n wá ń kí dr níkì tí ọmọ tí ó mọ́ kí àfá rẹ̀ wípé ahlan wa sahlan wa marhaban bikum ọba rẹ̀ ó gbẹ̀ ìfẹ́ tó fún àì arìnrìn àjò ní eléyìí náà tó wá jẹ́ àmọ́ ìpé ọlọ́run ti ànẹ́bì sóúgbọ́ ìfọ́ ọkẹ́ náà wọ̀yàn bá bí sọ̀rọ̀ lónìí wọ́n lè nìkan sọ fáwọn pé ìsáàtàmì ẹ̀yà máa sọ pé òye jẹjẹ òun sì ti mú lọ́rùn ọwọ́ ẹni lọ́wọ́ ó ní sẹ́bí wá bí prógámù kan prógámù yẹn tí wọ́n bá oníyìn òká máa ń sọ wọ́n sálẹ̀gbẹ́ àdàkùnbú ọlọ́rin tí a jẹ́ òótọ́ lọ́sọ̀ ọmọ lẹ́gbẹ́ mọ́sálẹ̀ tó wà ní èjì mi nínú gbogbo ilé ayé èmi náà lẹ́gbẹ́ àwọn tó gbùgbù lọ ní èmi náà èmi ju àrùn sọ́dọ̀ wà láàrin àti èmi àtàwọn ẹgbẹ́ mi ọlọ́jì adẹ́gbà o àwọn táwọn wájú ọ̀pẹ́jẹ̀ náà jí àkóríre o. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń rí ìsásùn tó jẹ́ ìgbẹ́ sọ̀rọ̀ gẹnu. Wọ́n máa ń rí ìsásùn lórí social media ẹ̀ ní nígbà tẹ̀síru wọn. Tẹ̀síru wọn náà ni gbogbo náà tí wọ́n yá tẹ̀síru lò nínú Ramadan. Ọlọ́pàá ni wọ́n sàrẹ́lẹ̀ ilẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wà dá wọn mọ̀. Ẹnu bí ọmọ ọmọ ìwọ̀n rẹ̀ fẹ́ ah, Ọba eh, sọ fún àfà alágbádá kan tí ọba dẹ́gbà jẹ́ ọmọ lọ́wọ́ wílò. Àfà kan kàtà gàgádá. Ọba dẹ́gbà ni wọ́n ti àfà alágbádá kan ló kọ́ wọn o. Àdọ̀tọ́rù Dr. Lukman Idris bó ti ẹ̀pẹ́ káwọn mẹ́rin pẹ̀lú sheikh ó di dr lọ́sùgbà abẹ́rẹ̀ fúnfún náà kan nítorí pé wọ́n ọ̀rẹ́ ìgbà o wọ́n tó kí ní o àṣẹ alfadila dr Lukman Idris teko ní ọba dẹ́dà méjì àrìrá o gba iṣẹ́ ìlọ́wọ́ yìí alágbóńláwà ní ẹmbá débi tí ọba dẹ́dà tó ti fìdí yígúnlẹ̀ pé ẹmọ́ ti dáwà ń bí onú ọmọ wípé ẹni ọba sàánú inú olówó ọlọ́nkọ́ ọ̀tọ̀ lẹ́mì ni ẹ̀tọ́rí ni ọmọ ọrùn gbà ọba tó kẹ́lẹ̀ ilé ẹjọ́ oṣù yí ọ̀pọ̀lọpọ̀ wípé mọ́tálásí èrè lọ́wọ́ mi mẹ́ ìgbọ́tọ́ bá ti gbé láti rí àfáà ti gbà á ẹgbẹ́ ọ̀rọ̀ tí gbogbo tó ń yín kí ìràwọ̀ ń lórí lójú tí wọ́n papọ̀ inú ọgbà ìrẹ́ lọ́wọ́ mi mẹ́

bí àfà bínú ẹ̀kọ́ lámẹ̀rí mẹ́ bí àfà ìyẹnú ẹ̀kọ́ lámẹ̀rí mẹ́ àfà wọ́n mọ̀ wá wu ara alé wọ́n mọ̀ wu ara oko Lukman ní fagagaye ya bí inú lẹ́ìtàlá kúrú fagagaye ya àwọn èèyàn pọ̀ alójú ìtàwọn gbé inú ilé ààbọ̀ ọ̀dà gbogbo ẹ̀ náà lè lè àti ṣubú káàbọ̀ ní wọ́n tó bọ̀ àbá àbá ẹni káàkiri ìwé bọ̀lọ́ náà ọ̀dà fún ẹ̀rọ ṣíṣe ìwádìí mú èrè mú tẹ́lẹ̀ ṣe fọ́ fún ọmọ àti mọ́ pẹ̀lú ìmì zaman àti gbogbo àwọn tọ́rọ̀bà àtàwọn ọmọ ẹ̀dìdọ́ wá àwọn agbọ́dọ̀ náà bá wípé wọ́n bẹ́ ọlọ́run méjì káró ni wọ́n wọ́n dà ní kàtí rẹ̀ èyí náà tó kọ́ wọ́n máa bínú yìí ẹyọkẹ ló ní ìdá àdáńtòtò ìgbẹ́ ọkẹ tó ní náà ó tún wò pé ìnáwó rẹ̀ ìgbẹ́ ti pọ̀jù ọba dẹ́dà tí wọ́n ń gbọ́ bùkátà yìí ní kọ̀rọ̀ ní gbangba òní sí lẹ́làìlẹ́ dr lukman láyé bí ọlọ́wọ̀ ní tọpọpẹ́ ìjọ abọ́dún pàdé rẹ̀ kò ní tọpọpẹ́ láyé bí ìpòlí fàgàgà yíya ìjọ abọ́dún pàdé rẹ̀ náà ìpòlí gbogbo wa pátá ẹ̀yìn àrígbùgbà láti tó káàlì ètè ìrùsẹ́ ní ìlú mẹ́lì wájú kò ha hàdá sallallahu wa sallama ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallama alaikum wa rahmatullah